adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún kádàrà ìkójọ papọ̀ wa nínú ọlá ẹ̀ àti nínú àánú ẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa òun lílé ìbáyé wà wípé ọlọ́run ọba àlíkẹ́ látún kádàrà ní ma ṣẹ́kù wa lórí Islam ọlọ́run àlíkẹ́ látún kádàrà mímọ̀ sẹ́kù wa lórí súnnà ọlọ́run tó kádàrà mímọ̀ sẹ́kù wa lórí òkè yẹ̀pẹ̀ àánú ọlọ́run ọba tó ga òlélé báyìí jẹ́ fún wa nítorí pé sísẹ́kù wa yìí yóò máa jẹ àlékún dáadáa wa níwájú ọlọ́run ọba yóò máa ṣe àlékún títẹ̀sùn wọn iṣẹ́ rere wa níwájú Ọlọ́run Ọba yóò sì máa fún wa láǹfààní láti túbá kúrò níbi àwọn kùdìẹ̀kùdìẹ eléyìí tí ó bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wa eléyìí tó pa àwọn tí wọ́n ti kú wọn nírú àǹfààní yìí ẹnu tí wọ́n ṣe tí kú fi ká wọn mọ́ òun náà ni wọ́n lọ pàdé lẹ́yìn tí wọ́n bá kú tán àmáwàtà wà ń lé ayé a sì láǹfààní àti tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ bákan náà aláǹfààní àti túbá kúrò níbi àwọn aburú tí bá ń ṣẹlẹ̀ ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ a rí pé ìjókòó yìí a ìjẹ́ẹ̀dógún òun náà ni ó ti wáyé gbẹ̀yìn ìjẹ́ẹ̀dógún àti ìjẹrìndínlógún òun náà ni a ti ṣèjòkó ìgbẹ̀yìn a látara wípé nínú àwọn ètò ọlọ́run ọba lórí ẹ̀dá ó ṣẹlẹ̀ sọ́lọ́run ọba àlíkẹ́ọlá lára àwọn sí ọlọ́wọ́n bá tí tọ́lọ́wọ́n bá máa ń ṣe lórí ẹ̀dá tẹ́dà ò ní kápá àti bọ́kù lábẹ́ ìpè gbogbo ọlọ́wọ́n báyìí òun náà ló ṣẹlẹ̀ tó fà tí a fi láǹfààní láti pàdé ní ìjẹjọ àti ìjẹsàn gẹ́gẹ́ bí a ṣe máa ń pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ so ìjẹ́ ẹ̀dógún àti ìjẹ́ ni a ti ọlọ́run bá tún wá fún wa ní àǹfààní lẹ́yìn ìtúká wa ọlọ́run bá tún fún wa láǹfààní àti kójọ papọ̀ lónìí ní àìpẹ̀dín rárá àyàfẹ́ ni tí ò bá kan ráyè lókù àìpẹ̀dín lẹ́mí adúpẹ́ fọ́lọ́run bá lórí orí yìí abẹ́lọ́run bá àlékún àánú ọlọ́run bá àlékún orí ọlọ́run bá kọ́lọ́run bá kó túbọ̀ máa ṣe fún wa kọlọ̀wọ̀n bá kó má káànú ẹ̀ kú lórí wa nígbà kankan wala la ilaha illallah àti àwa tí a ń sọ àti àwa tá ń gbọ́ lórí ìjòkólẹ̀ ni àbí nílé tá ń gbọ́ ní jòkólẹ̀ ní èwo ni ní fètè tè ni àti àwa tá ń gbọ́ náà ní ilé tí a ń tẹ̀lé wa tí a ń fọkàn tẹ̀lé wa lọ tí a wà ní ààyè wa nílé abẹ́lọ́wọ̀n bá kí ọlọ́wọ̀n bá kí ó mọ́ṣàláì darí ẹ̀mí wa kọ́lọ́wọ̀n bá kọ́ mọ́ṣàláì ṣe atọ́nà wa lọ sí ibi tí ọlọ́wọ̀n bá lè kí ọlá fẹ́ lọ sí orí ìlànà ọlọ́wọ̀n bá tọ́lọ́wọ̀n ilaha illallah la ilaha illallah la hawla wala illa billah نعم يا إخواننا ọ̀rọ̀ tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ tí ọ̀rọ̀ náà tí a ti ń gúnlẹ̀ lọ díẹ̀dẹ̀ díẹ̀ lórí ẹ̀ táàbẹ̀lọ́wọ̀n bá kọ́lọ̀ kó jẹ́ ká gúnlẹ̀ ayọ̀ o náà ni ọ̀rọ̀ nípa al-udhr مقبولا amla ǹjẹ́ ìmọ̀kan ǹjẹ́ àwíjàre ni tí a tẹ́wọ́gbà lọ́wọ́ èèyàn nígbàtí ó bá mú àwíjàre yìí wá lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ àbí lórí àwọn àṣe ètò rẹ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ba àbí lórí àwọn àṣejù ẹ̀ tí ó kó ṣe nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba tí èyàn bá mú àìmọ̀kan wá gẹ́gẹ́ bí àwíjàre pé èmi ò mọ̀ pé kò dá ni àìmọ̀ mọ̀ pa iṣẹ́ bẹ́ẹ̀ ni àìmọ̀ mọ̀ pọ́lọ́wọ́n bọ́ fẹ́ ni bẹ́yàn bá múrù nǹkan báyìí wá gẹ́gẹ́ bí àwíjàre ǹjẹ́ wọlé nu ṣẹ̀ríà yóò nígbà tí ṣẹ̀ríà tí ó gbà wọlé lọ́wọ́ yàn wípé aláìmàkání ẹ̀ẹ́ tí yóò nígbà tí ṣẹ̀ríà tí ó gbà wọlé yóò sì nígbà tí ṣẹ̀ríà tí ò ní gbà wọlé so eléyìí báyìí òun náà ni nǹkan tí a ń gbé ẹ̀wù lọ ọ̀rọ̀ yìí pàtàkì gan ó pàtàkì gan nítorí wípé ìgbàgbọ́ yìí ẹ̀ ó ní yóò jẹ́ kí a gbàgbọ́ yìí manhajú ahli sunnati wal jama'a yóò jẹ́ ká gbàgbọ́ yìí ojú ọ̀nà àwọn ahli sunnati nípa ìgbédàjọ́ léèyàn lórí yóò jẹ́ tí ń rin ojú ọ̀nà ahli jama'a níbi ìmọ̀ gbẹ́dàjọ́ lé àwọn èèyàn lórí àti pé ta lẹni tó ti jáde kó lójú ọ̀nà ahlu jama'a níbi ìmọ̀ gbẹ́dàjọ́ lé èèyàn lórí ó ní yóò sì jẹ́ káwa náà lè sọ́ra kálẹ̀bà mọ ma tẹ̀lé kálẹ̀bà mọ ojú ọ̀nà ma rìn kálẹ̀bà mọ bá ṣe máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálẹ̀bà mọ ìlànà tọ́lọ̀wọ̀ bà líkẹ́lẹ́ yọnú sí nígbàtà bá fẹ́ gbẹ́dàjọ́ lé èèyàn lórí nígbàtí a bá fẹ́ gbé ìdájọ́ léèyàn lórí bóyá a fẹ́ pèèyàn ní kèfèrí ni a fẹ́ pèèyàn lẹ́lẹ́bọ ni a fẹ́ pèèyàn lóní bídá ni a fẹ́ pèèyàn nípò kí ẹlẹ́ṣẹ̀ ni àbíbẹ̀ tí ẹ̀kọ́ a fẹ́ fìyà jẹ ẹnìkan tí ṣẹ̀rí àníká fìyà jẹ nígbàtí èèyàn bá jẹ́ tó bá wà nípò àti fìyà ẹ̀yàn gẹ́gẹ́ bí aláṣẹ yóò jẹ́ ká mọ ìlànà àtẹ̀lé lórí àwọn àlámọ̀rí yìí torí tá bá ń sọ̀rọ̀ nípa pa fẹ́fìyà jẹ èèyàn kan nínú àwọn ìdájọ́ tíṣẹ̀rí àgbékalẹ̀ pé ẹn tó ni ẹgbélé lórí ẹn tó bá ṣerú nǹkan báyìí ìjìyà báyìí ni ẹgbélé lórí ká má ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ ìdájọ́ ká fìyà jẹyàn ọlọ́run ọba àlékẹ́lá ò fi sí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan nínú wa àwọn tọ́lọ́run ọba àlékẹ́lá fi ìdájọ́ ká fìyà jẹyàn lé lọ́wọ́ òun náà ni àwọn aláṣẹ kódà káwà nílùú tán tí ń lo ṣẹ̀ríà báyìí káwà nílùú tán tí ń fi òfin ọlọ́wọ́ bá dájọ́ a wá gbá èèyàn kan mú tó ṣẹ̀ sí òfin ṣẹ̀ríà ọlọ́wọ́ bá lékẹ́lá ọ̀yọ̀ǹda fún wa ká máa fìyà jẹ lápò ara wa a gbèrú èèyàn báyìí lọ sí ọ̀dọ̀ àwọn aláṣẹ ni àwọn aláṣẹ ni wọ́n ní kápá àwọn ọlọ́wọ́ bá lékẹ́lá fún níyọ̀ǹda àwọn ọlọ́wọ́ bá lékẹ́lá ṣe lófin fún ká máa fìyà jẹ èèyàn lórí ìyàtọ̀ ọlọ́wọ́ba àlékẹ́ lábá gbé kalẹ̀ fún ẹni tí ó bá tàṣì àgẹ̀rẹ̀ sófẹ́ ọlọ́wọ́ba gbogbo àwọn eléyìí báyìí ni ó tọ́ wa sọ́nà láti ma ojú ọ̀nà tí a lùsùn náà jẹ rìn níbi àwọn alámàrí wọ̀nyí ni ọ̀rọ̀ nípa ojú ọ̀nà rìn ojú ọ̀nà tẹ̀lé nípa ìdájọ́ lórí èèyàn òun náà ni àwọn kátà ń sàlàyé ó pàtàkì gan kí a ṣe àdìmú ọ̀rọ̀ yìí dáadáa ká gbá mú kí a sì ma lò gẹ́gẹ́ bí alùsúnnàtì wal-jama'a ṣe gbọ́ oyé tí wọ́n ṣe ń lò ìgbà yìí láàmà jẹ́ ìkan nínú àwọn alùsúnnàtì wal tí a bá ti tásí agẹrẹ kúrò níbi ìlànà yìí a jẹ́ sí pé a jẹ́ni tí ń rojú ọ̀nà alùsúnà fi aljama'a mẹ́ni ẹ ikhwanana ilé báyìí nìkan tí a ń gbé yẹ̀wò lọ alhamdulillah a tẹ̀síwájú lórí àlàyé náà tíra tí a ń gbé yẹ̀wò lórí ẹ̀ òun náà ni tíra a'ridul jahal ni ó lé ní ojú ewé ọgọ́rùn mẹ́fà tí wọ́n fi kọ̀rọ̀ nípa àìmọ̀kan àti àwọn ìdájọ́ rẹ̀ àti àwọn ọ̀nà tí ó máa ń gbà wá àti pé ǹjẹ́ ó wọlé gẹ́gẹ́ bí àwíjàre àbí ó wọlé gẹ́gẹ́ bí àwíjàre kéèyàn kọ̀rọ̀ nípa ìmọ̀kan ìdájọ́ ìmọ̀kan nínú ẹ̀sìn kó wá kan tó lé ní ojú ewé kó wá kan tó lé ní ewé ọgọ́rùn mẹ́fà ẹ pé ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ṣe ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ṣe so ọ̀rọ̀ nípa ìmọ̀kan yìí kìí sọ̀rọ̀ nípa ìrun kìí sọ̀rọ̀ nípa àlùwàlá sàngbẹ́tẹ̀ yẹ bá ń kọ̀rọ̀ nípa àrùn sí kódà tó bá kọ 1000 pages nípa àrùn o lè mọ́ sí wá lè mọ̀ nítorí wípé kí ni ọ̀rọ̀ ọ̀run kan tó jẹ́ sí pé ó clear lórí ẹnu àti ni fẹ́ lè èyàn fẹ́ lè kí ẹni iṣẹ́ má kí ẹni ẹkúṣẹ́ pé àà tẹ́yàn bá kọ́rọ̀ ọba ẹpọ́rọ̀ ọ̀run tẹ́yàn bá kọ 600 pages lórí ọ̀rọ̀ ọ̀run ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí ẹ̀rí sàdáadáa ẹ̀rí ẹ̀rí sàjọmọ́ra wọn àmẹ́ lórí ọ̀rọ̀ àìmọ̀kan kíyàn kọ in tó lé ní 600 pages wallahi gbogbo alamọ̀ wípé <laughs> kéwú sámú ni tó rí kéèsé pé ẹ̀rí ẹ̀ náà ni ó wá wà lára ọwọ́ tó tọ́pọ̀ tó báhùn ìmọ̀ sámúsámú ìwádìí lè yóò ṣe débẹ̀ kò tó di pé lórí ọ̀rọ̀ àìmọ̀kan o pé nínú ìdájọ́ sẹ̀ríà, àìmọ̀kan tó bá wá báyìí àìmọ̀kan máa wá rí báyìí àmọ̀kan máa wá lọ́nà báyìí a máa rí báyìí torí ẹ̀rí báyìí torí ẹ̀rí báyìí tó bá rí báyìí ìdájọ́ báyìí ni tó bá rí báyìí ìdájọ́ báyìí ni àwọn masala kan tó ẹ́ pé pé lórí ẹ àwọn tíra báyìí tọ́lọ ní káwọn lọ dàmú kan wọnú al-Qur'an kan wọnú súnà nẹ́bí kan lọ wá sájọ káàkiri káàkiri káàkiri pé afábáyì sọ báyìí nínú àlọ́ báyìí kan wá sájọ káàkiri káàkiri kan wá sọ rí lírí kan wá kọ more than 600 pages lórí ẹ̀ wallahi iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ni gbogbo ẹnikẹ́ni tó bá wà ní academic line yóò mọ̀ pé iṣẹ́ ńlá ni kí iṣẹ́ kékeré ṣe báyìí nìsí yóò mọ̀ pé káì ìgbìyànjú ńlá ni ẹni tó bá mọ̀ nípa research yóò mọ̀ nǹkan tá ń sọ yìí dáadáa naam a wà ní abẹ́ mayan darijo tahta al-masail al-khafiyyati àwọn nǹkan tó kó sí abẹ́ àwọn alámàrí ẹ̀sìn tó pamọ́ tó jẹ́ pé àwọn alámàrí ẹ̀sìn tó pamọ́ yìí bẹ́yàn bá sọ pálá ìmọ̀kan lòun lórí ẹ̀ ṣẹ̀rí àgbà wọlé fún yàn pé a ah, aláìmọ̀kan ni a lè gba ìmọ̀kan rẹ̀ wọlé nítorí pé ọ̀rọ̀ tó sọ pé òun sá ìmọ̀kan nípa rẹ̀ yìí ọ̀rọ̀ tó pamọ́ ni nínú àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ ni so tó bá pamọ́ sírú ẹ kò tí ní láìfí a lè gba wíjàre àìmọ̀kan rẹ̀ lórí ẹ̀ ṣẹ̀pá tí wọ́n pín àwọn àlámọ̀rí ẹ̀sìn sọ́nà méjì almasailu zọ̀hírọ̀ àwọn àlámọ̀rí ẹ̀sìn kan bẹ tó hàn tí ò pamọ́ bẹ́yàn bá lẹ́láì màkan lòun lórí ẹ̀ wọ́n nígbà lọ́wọ́ yẹn pé àà ah, eléyìí hàn ó hàn kọjá kíyàn sọ pé wọ́n mọ́ kò a báyìí nìsìn eléyìí báyìí hàn kọjá kíyàn sọ pé wọ́n mọ́ so àwọn alámọ̀rí tó rí báyẹn àwọn alámọ̀rí kan ń bẹ tó pamọ́ tó pamọ́ gan tó bẹ́yàn bá sọ pé wọ́n mọ́ ní káì àti lè torípé ni àwọn tó làǹgbéyẹ̀wò àti kalákọ́kọ́ níjòkó tí a ṣe gbẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ní àwọn alámẹ̀rí náà òun náà ni mu'taqadati al-firaqi allati tukhalifu i'tiqada ahli sunnati wal jama'a mu'taqadati al-firaqi allati tukhalifu i'tiqada ahli sunnati wal jama'a nínú àwọn tó jẹ́ sí pé èèyàn lè sàìmọ̀kan nípa rẹ̀ tí yẹn sì lè fún wa ní àwíjàre aláìmọ̀ká pé èmi ò mọ̀ pé ó tako ìlànà tọ́lọ́run bàtà nẹ́bì èmi ò mọ̀ pé ó tako ìlànà àdùsúnnà táàsì gbá wọlé lọ́wọ́ rẹ̀ pé káì àgbà ìmọ̀ká yí wọlé lọ́wọ́ rẹ̀ gẹ́ bí àwíjàre láti fi gbé ìdájọ́ tó yẹ ká gbélé olórí láti fi gbé kúrò lórí rẹ̀ òun náà ni mu'taqadatul firqi allati tukhalifu i'tiqada ahli sunnah wal jama'a òun náà ni àwọn àdìsọ́kàn àwọn ẹgbẹ́ tó yapa nínú Islam àwọn ẹgbẹ́ kan bẹ̀tọ́ ń pín wọ́n yapa Ànábì ló jẹ́ ká mọ̀ Ànábì ló jẹ́ ló fúwá lára rẹ̀ nínú hadith tó gbajúmọ̀ ni ó gbajúmọ̀ débi pé àwọn bàbá bàbá àwọn bàbá bàbá àwọn bàbá wa náà mọ̀ hadith náà pé ah Ànábì ti sọ pára mùsùlùmí Ànábì ti sọ pé tọ́bá dásì kò gbẹ̀yìn ayé ẹ̀sí ó pín ẹgbọ́n bàbá gan tó mọ́ lò lérú àwọn <laughs>

ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ yẹn nígbà tàbá fẹ́ sàlàyé ìdájọ́ ẹgbẹ́ nínú Islam ẹmẹ́jẹ kí n mọ́wọ́ fẹ́ yà tẹ́lẹ̀ àmẹ́mẹ́jẹ yà nítorí àsìkò nítorí ibi tá ń lọ ìdájọ́ kan bẹ́ẹ̀ yẹn Islam nínú tó yẹ pé nínú àwọn ọ̀rọ̀ tó wa tí a láti yanjú tí àwọn aláìmọ̀kan yìí àwọn aláṣejù yìí àwọn kọ̀wárìjì yìí tí wọ́n kó àwọn èèyàn sínú wàhálà nínú àlámẹ̀rí náà òun náà lọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé kárí èèyàn náà ti yọ kúrò Islam nítorí pé wọ́n ẹlẹ́gbẹ́ ni àtẹni tí èsì ẹlẹ́gbẹ́ gan wọ́n pè lẹ́lẹ́gbẹ́ torí wọ́n mọ́ tán pè lẹ́gbẹ́ Islam ṣé bá ní sí yìí torí pé èèyàn ń ṣẹgbẹ́ Islam wọ́rọ́wọ́ báyẹn náà kódà wọ́n èyí fún èèyàn ní excuse lórí ọ̀rọ̀ ẹgbẹ́ wọ́n le gan lórí ẹ̀gan àtẹni tí èsẹ ẹlẹ́gbẹ́sẹ́ wọ́n ti ha ìjẹ́lẹ́gbẹ́ lé gbogbo èèyàn lọ́wọ́ in tó fi ní jẹ́lẹ́gbẹ́ ni pé àdúkọ ọmọ ẹsẹgbẹ́ tí wọ́n ẹ̀hẹ́n gbà olú tó jẹ́yàn dada lọ́dọ̀ wọn so ta bá débi tá ń sàlàyé nípa ẹlẹ́gbẹ́ wàlọ́hì ọ̀rọ̀ tó ẹ́pó bá nínú ìsọkúsọ àtàwọn màdàrú tí wọ́n ti dálẹ̀ lórí ìdájọ́ yìí awọn ta'ala inú àwọn tó sì wáwájú wa tágbéyẹ̀wò nìyẹn alámàrí gan jama'a wallahi alámàrí pọ̀ gan níwájú wa a yanjú gan àmọ́ ká má kánjú ká lọ lọ a ma mú lẹ́yọ torí pé alámẹ́rin tàà fi ní kánjú ni pé kèéṣẹ̀ kan náà làwọn náà wí lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ àwọn náà ń wí wọ́n wí wọ́n wí ni tó bá ní sí yìí so tí tó fi padà di pé wọ́n accumulate wọ́n accumulate tí tó fi padà débi tí tó padà débi tí ó padà dé lónìí so insha Allah ta'ala lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ilé rán wọn pátápátá tí wọ́n ma gbogbo ẹ̀ náà lápadà wó pẹ̀lú so ibá ní sí so torí a òdodo so ibà ní fìyí gbogbo àkígbà tó dúró bá ti yọjú báyìí tó bá ti ilé hàn báyìí so yóò paná ọ̀rọ̀ pátápátá ni naam mọ̀ ẹ̀tẹ́kọ̀dá àrin kẹtí wọ́n bá lọ ní kí anẹ́bí alìwúmà anẹ́bí ní okùn sọ́nà 73 anẹ́bí ní kúlù hafin náà illa wahida anẹ́bí ní gbogbo 73 pátá tí alìwúmà mi anẹ́bí okùn sí ọmọ anẹ́ni gbogbo wọn o ẹ̀rin tó bá nínú jẹ́jù nìyẹn arábìnrin alúmà tòun náà ìjọ òun ó se kéni yóò pín sọ́nà mélòó jama'a yóò pín sọ́nà mẹ́tàléní àádọ́rin ọ̀nà mẹ́tàléláàádọ́rin òun náà ni alúmà náà bí ó pín sí anábi wá ní gbogbo wọn pátápátá ọmọ náà ni wọ́n illa wahida àyàfi ẹyọ kan soso nínú wọn òun náà ni ọlá ẹyọ kan yìí ta bá yọ kú ònú 73 ó pé 72 ni ó parun ẹyọ kan ni ó là ṣẹ́rí òsìlúbù yìí lọ́dà wọn ní bàláhọ̀ òsìlúbù tí ọ̀nà tí ó ga jù tí ẹ̀bá fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ tí yọ nǹkan kan kúrò ìyẹn ni pé negation tó wà general ẹ̀ọ́kọ́ gbé wá lẹ́yìn ẹni kẹ́ẹ̀ṣẹ̀ wá ṣe kẹ́ẹ̀ṣẹ̀ wá ṣe àdáyẹrí nkankan nínú ẹ̀ kẹ́ẹ̀ṣẹ̀ wá ṣe ìsìtìnà kẹ́ẹ̀ṣẹ̀ wá ṣàdáyẹrí ẹyọ kan nínú nkan yẹn Ànábì ní gbogbo wọn yẹnyẹn pátá ni wọ́n wọ́n ní àyàfi ẹyọ kan ṣoṣo illa wahida àwọn sọ̀hábà wá bí Ànábì léèrè ń jọ́nà lọ́n pé man hum ya Rasulallah àwọn wo lẹ́yọ kan yìí tá làwọn náà tí wọ́n láàrin ànábì gbàtá nẹ́bí sallallahu alaihi wasallam ẹgẹ́ bí ẹni tọ́nà ọba rán tọ́nà ọba dẹ̀ ń sọ tí ò ní sàyí sí gbàtá nẹ́bí ó sọ ìròyìn lànẹ́bí sọ ànẹ́bí ọ̀dákọ ẹnìkan gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti wá lè ríròyìn ma ana alayhi al wa ashabi gbogbo ẹni tẹ́ bá ti lè ríròyìn yìí lára ẹ̀ nínú àwọn tí ó là lọ́wà Ànábì ní ẹnikẹ́ni ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni aláwọ̀ dúdú lọ́jẹ́ aláwọ̀ funfun lọ́jẹ́ lárúbáwá lọ́jẹ́ elédè míì lọ́jẹ́ ni tó bá ti lè wà lórí nǹkan tẹ́mi wà lórí ẹ̀ lónìí lórí ìlànà tẹ́lẹ̀ ànẹ́bì rìn lónìí iná lòun náà rìn wa ashabi àti ìlànà àwọn sọ̀hábà mi gbogbo ẹnikẹ́ni tó wá sí lé rìn irú ẹni bẹ́ẹ̀lẹ̀ ni tí ó là kò yíba ní ìsìnkú ọlọ́wà kó sànà wa àwọn 72 tó kù àwọn náà ń pè ní alfiraku dọ́ọ̀lá àwọn ẹgbẹ́ tí wọ́n sọnù àwọn ẹgbẹ́ tí wọ́n parun kọlọ̀wà lè kíra kọmọ́kàwà sínú wọn so nítorí ẹ̀ tó bá ń báyàn sọ pé à ẹ jẹ́ ká lọ máa tẹ̀lé ìlànà tánàbí wà lọ́jọ́ yẹn ẹ jẹ́ ká lọ máa ẹjá máa dá ẹ̀sìn wa padà síbi pé kí lànàbí kí lànàbí wí kí lànàbí kí lọ́wọ́ bá yẹ́gẹ́ lásọ kí làwọn sàhábà gbọ́yé kí làwọn sàhábà ṣe ẹjá máa jẹ́sìn wa padà síbẹ̀ wallahi kò yí báyìí nìsìn tí a ní ẹgbẹ́ ní ẹ̀dọ́kẹ́ fi wá lẹ́jẹ́ lè ṣe bí ànẹ́bì a lè ṣe bí ànẹ́bì torí pé ẹ̀sìn ṣẹ̀ríà tọ́lọ́wọ́n bá lábà ànẹ́bì lọ́rùn òun náà lọ́lọ́bà ánà lọ́rùn kò sí nǹkankan tánẹ́bì lè ṣe táwa náà lè ṣe nínú ọ̀rọ̀ ìbádà là ń sọ nínú ọ̀rọ̀ ìbádà nínú ọ̀rọ̀ ká jọ́sìn fọ́lọ́wọ́n bá kò sí nǹkankan táwọn sọ̀hábà lè ṣe tọ́lọ́wọ́n bá lábà wọn lọ́rùn tó èèyàn bí tí wà làwà náà ṣẹ̀ríà kan lọ́njọ fún wa kò yàtọ̀ ẹnu mọ́ ni pé kò sí bá wákẹ̀ sí lè ṣe tiwa tó ààlé lọ́lá tó wọn ni ibi ọlálà àti lè bá wọn kèé ṣe bí iṣẹ́ ibi iṣẹ́ bákan náà lọ́lọ́wọ́ bá ṣe wọ́n fún wa bákan náà lájọ máa ṣe irú ni pé bá bá ṣe wá ṣe tó kódà ká ṣe jù wọ́n lọ pá ààlé bá wọn níbi iṣẹ́ kéjẹ́pá àlè ṣe táwọn sọ̀hábà ṣe kéjẹ́pé kọ̀ rọrùn wallahi rọrùn la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní ààlàbò ẹ̀mí kan lọ́rùn àfi ń tọrọrùn fún láti ṣe ń tọrọrùn fún wa lọ́wọ́ bá lè kílá lábọ̀ ọlọ́run nítorí àsìkò wa àwọn àdìsọ́kàn àwọn ẹgbẹ́ tó yẹ sí pé wọ́n yapa sí àdìsọ́kàn ahlus jama'a àwọn àdìsọ́kà wọn yìí ó wà nínú àwọn àlámọ̀rí tó pamọ́ tó yẹ́ sí pé bèèyàn bá nírú òrí bẹ́ẹ̀ tí ó bá sọ fún wọn pé òun ọmọ pé kọ̀dá ni òun ọmọ pọ́tako ìròrí ànẹ́bì ni òun rò pé ìròrí tánẹ́bì wí ni a gba ìwíjàrí àìmọ̀kan yẹn lọ́wọ́ ẹ̀ nítorí pé inú nǹkan tó pamọ́ lọ́wà kamọ́gbà pé mo sọ Rashid bin Abil Ula nígbà parí tírà yìí mo ní Sheikh Bomba Sheikh Fawzani wọ́n yẹ̀wò wọ́n sì buwọ́lù pé in tó wí ìwíkúwí kọ́ bá kí ilẹ̀ alùsúnnà ṣe rí gan-an iná ló ṣe gíní iná ló wí wọ́n ní ká máa ká wọ́n ní ò ṣe wú mẹ́ ṣùgbọ́n wọ́n táwọn wí nǹkan tí àwọn àgbàfà tí gbogbo ayé kódà àti àwọn ọ̀tá wọn tán gbà láàfà tán gbà fún wọn tó fi tẹ̀gàn kún àṣẹ ni pé yọ tẹ̀gàn kún a ní ó fi tẹ̀gàn kún tẹ̀gàn kún kò ní bá ní sí bíyàn bá pẹ̀gàn bíyàn bá pẹ̀gàn kò ní ní sánmọ̀ jẹ́ sánmọ̀ mọ́ fi tẹ̀gàn kún sánmọ̀ ò ní kún sánmọ̀ àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ so fi tẹ̀gàn kún àwọn àbáyò lè kú láfà kún tó fi tẹ̀gàn kún so yóò bá ní ẹni tí ó bá pẹ̀gàn àjàrẹ̀kú yóò ni mo rí nǹkan fìrí àpéyàn bá rí kápá rírin erin kọjá kọjá ọkọjá mo rí nǹkan fìrí àwà ẹnkan fìrí kọ́ <laughs> kọjá kò sẹ́ni yóò sọ pé orí nǹkan fìrí bójú ọ̀bá dóyàn bójú bá ṣe ń dóyàn gan bẹ́tí ọ̀bá dóyàn kọ bọ́rọ̀ bá ń dùn náà lọ́yàkù torí pé gbìgbì <laughs> so ọlọ́run ṣàánú wa wọ́n ni wà lẹ́tí tó kọ́lífù nùsúsọ ṣẹ̀rẹ̀íyàta àwọn àdìsọ́kà tó ń takò àwọn ẹ̀rí ẹ̀rí ṣẹ̀ríà mislu wọ́n lẹ́yẹ́ bí àpéjúwe mislu masáìlì lẹ́tí yẹ́kọ̀ ìfí halmurji'a wọ́n ni gẹ́gẹ́ bí àpéjúwe irú àwọn alámẹ̀rí ẹ̀sìn tí àwọn murji'a kó sí irú àwọn masáìl nínú àwọn alámàrí ẹ̀sì tó pé àwọn mùrùjíà àwọn kó sí àwọn òwòrán pẹ̀lú mùrùjíà àwọn lẹ́n tó jẹ́ sí pé wọ́n yọ iṣẹ́ kúrò lára iman gẹ̀dán pé ní àdìríjá òun ni àtàkìr àwọn yìí yọ iṣẹ́ kúrò lára musamman al ni al'amalu laysa min al-iman apákan ni àwọn so àwọn wí nǹkan míì tọrọ ayàtọ̀ fẹ́rẹ́fẹ́ tàbádébẹ̀ tí yá mọ̀ sàlàyé pẹ̀lú gọ́lọ́wọ́ bá náà wọ́n ni awil firok awil firokul mukhalifatu li ahli sunnati fi sifati wal imani tàbí àwọn firok àwọn ẹgbẹ́ mi náà tí wọ́n yapa sí ahli sunna níbi àwọn ìròyìn níbi àwọn ìròyìn ọlọ́wọ́ bá tán láti fi rinlẹ̀ fọ́lọ́hun wal imani àti níbi ọ̀rọ̀ iman níbi ọ̀rọ̀ gbàgbọ́ wa yusammiha ba'dul ulama al-masail an-nazariyyah wọ́n nílò àwọn alámàrí ẹ̀sìn táwọn ẹlẹ́gbẹ́wọ̀n yìí kó sí wọ́n ní àwọn apákà àwọn àfáà mọ́ ń pè ní al-masailu ìmẹ̀ẹ̀sìn dáadáa kó torí pé yọ gbọ́yé àwọn náà ń pè ní almasailu nazariya àwọn masailu tó yẹ pé mo ní làákàyè lásán ò ní kíyàn gbọ́yé pé àà bẹ́yàn bá ti ní làákàyè yẹ kó ti mọ̀ pé àwọn tí èsẹ́ pé tí èsẹ́ àlámẹ̀rí kọ́ yẹ kó ti mọ̀ pé kíyàn kí ń mọ̀ pẹ̀lú kọ́lọ̀un sí sànú ẹ̀ kọ́lọ̀un tọ́ sọ́nà ni ó fi gbọ́yé na ń pè ní almasailu nazariya irú àwọn masailu báyìí táwọn ẹlẹ́gbẹ́ kó sí yìí irú ẹ̀ àwọn apákà afá máa ń pè ní almasailu nazariya tàbí wọ́n máa ń pè wọ́n ní wọ́n máa ń pè ní àwọn alámẹ̀rí ẹ̀sìn tó yẹ pé ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ láàrin àwọn alùsúnnà àti àwọn ẹgbẹ́ tí wọ́n yapa sálùsúnnà wọ́n máa pè bẹ́ẹ̀ wọ́n máa dá pé bẹ́ẹ̀ náà pé àwọn alámẹ̀rí ẹ̀sìn tó yẹ sí pé ìfàǹfà ṣẹlẹ̀ láàrin alùsúnnà àtàwọn tán yapa sálùsúnnà lórí ẹ̀ táwọn alùsúnnà ní báyìí lórí táwọn tókù táwọn nínú òkè ṣe bẹ́ẹ̀ báyìí lórí lè pamọ́ àbí ó lè pa mọ́mọ́ mẹ́kàí nítorí pé kìí ṣe tí ẹ̀mọ́ ń gbọ́yé pẹ̀lú làkáyì kódà bọ́lọ̀wọ̀ bàbá sànú èèyàn kó gbèyàn ṣe kò ń gé àwọn àfáàrẹ tọ́jà àfáàlùsùn náà wàláhì ìbéèyàn bá kó sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ wàláhì ìbéèyàn bá kó sí ọwọ́ àwọn àfá àwọn Ero wípé tí wọ́n gan lọ́nà ní wàláhì ìmọ̀fọ́lọ́bàbúra tí tó bá tọ́ọ̀bọ̀ àwọn sífàtì fún yàn àbáwọn masáìlù kan tó rẹ́ pé ẹnu òkò láàrin alùsúnnà wal jama'a àti láàrin wọn lórí àwọn ọ̀rọ̀ wallahi tó bá tọ́ọ̀bọ̀ fún yàn àfi tó ma bá bá sàánú yẹ̀ lèyàn fi ní sọnù yóò dẹ̀ bọ̀ tírẹ́sẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó gbádùn nínú kìtàbà ti súnnà wallahi yóò bọ̀ tírẹ́sẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó gbádùn ọ lànúlẹ̀ báyìí kò ní ṣe pàdé dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ wàláì tí ó ma rọ sí fún ọ̀tàrà so èyí orin jìnà lè yọ̀rá búkí ọ̀kẹ́rẹ́ o bẹ́yàn bá ń janu tí ń janu jọ́tọ́ bá pàdé àwọn tó yẹ pé wọ́n nímọ̀ gan nínú àwọn oníbídá nínú àwọn kìíní yìí pé ìyọ́dùn yọ́ mọ̀ pé nǹkan kìí sẹ́sẹ̀ kódà tí è bá ṣe ọlá wípé àwọn àfáà súnnà náà jẹ́ ni tẹ́sẹ̀ wọn wálẹ̀ nínú mọ̀ ni wọ́n fi máa ń wà kò pẹ̀lú àwọn wọ̀nyí tán máa ń rí wọn sẹ́légún ẹ̀yìn kò yí bá ní sí yìí tí èyàn bá bọ́ sí ọwọ́ orú wọn èyàn mọ̀ pé èyàn mọ̀ pé e, e, èyàn e, mọ̀ pé ayé kù síbì kan so kí láyé fàyọ́ mẹ́ni pé irú àwọn masá ìlú báyìí ó lè dojúrú máyà lójú ìyẹ́ lè sa tíra la ń ká o àwọn òsì ní máa karú tíra yìí kọmọ kan tí ò kéwú dákàn wàlọ́ì kọmọ wá sí ẹnu ẹ́sẹ̀ kúse kọmọ alóhun ìwọ tó yẹ pé bàbá ní ká gbé kéwú rẹ sórí àtẹ́nsìn wàlọ́ì nàzim oh you are nowhere to be found níbi ọ̀rọ̀ kéwú ṣe bá ní sí yìí ọmọ rọ̀ sí ibi tẹ̀wọ̀dé yìí lẹ́nujọ́ mẹ́ta yìí kọ̀ wá tẹ wá mọ̀ wọn ara rẹ̀ mọ́ ìgbéraga ìwá pọ̀ wàláhì ní ìkànsá ó sì bá ń lẹ̀ náà ni sẹ̀ǹgbéjàbàtà náà sẹ̀ǹpó náà ń gbéraga ni kó tó di wípé a padà wá pa òdú yọ sẹ̀ǹpé ó ti jábọ́ sí rọ̀ṣídì náà a gbogbo ìsì e, kò yí lèmi ma e, e, kó àwọn ayà yẹwa tí ń tútùkútù bá ìkùn yíwà láì ní tútùkútù bẹ́ẹ̀ ní ti bá ń kàtíra náà ìtúkútù ni nínú ọmọ ẹni ọmọ adọ́dọ̀ pé wà láì ní ìpẹ̀rẹ̀ àwọn àfá mo mọ́ kí ó gẹn ni o èmi gẹn ti gba dọ́kítọ̀ wọn kan fún mi <laughs> ní kúrò ó lè mi gba dọ́kítọ̀ wọn kan fún mi ní èyàn máa ń gbádọ̀ ọmọ kéwú jogbó yí lọ gbóyí wọn wàláì tí bá ti ń tú kéwú báyìí ẹ kàwọ́ lérí ẹmọ̀ sun ẹkún ohun sì tó lọ́yẹ jújù láàrin wọn tẹ́rù àwọn ọmọ wọ̀nyí ní ọmọ agbẹ́nu ẹ̀ ń gbẹ̀kúgbẹ̀ lórí àlámẹ̀rí ẹ̀sìn tápẹ̀ sọ̀rọ̀ nígbàtí nǹkan ọmọ dàmú nàbà sí sí olúwa rẹ̀ abinu jàbàtà tí o mọ̀ mọ̀dọ́fà sí mọ̀dọ́fà ilé bí n ka kí a máa rokọ tí ráka lámù dúrìl mansur kò ní lima lima dúrìl mansur wàláì bóòlù ṣe ni wá túnẹ̀ láti náà jẹjẹjẹ bóòlù ṣe wá rí túnẹ̀ wàláì alákọ̀ọ́lé ó kọ tíra gan òyí ọ tí wọ́n lọ fẹ́ mọ́ tí mẹ́nu tíra bóòlù ìtẹ́gbóyí wàláì bí ṣe máa kàtírà nìyẹn so ọlọ́run bó ṣàánú wa torí pé àwọn wọ̀nyí àwọn ọmọ yìí jẹ́ aláìmọ̀ àwọn ara púpọ̀ wọ́n jẹ́ onígrímọ́nká yẹ̀dá kò dẹ̀ sí sẹ́wọ̀n pé èyàn tí ò bá ti mọ̀ òun náà ni máa ń mt bar ló máa ń pariwo agbófìfo ló máa ń so èyàn tí ò nǹkan tí kódà àwọn àfó olùmọ̀ àwọn tán mọ̀ àwọn tó wá mọ̀ ní àwọn àfá àtún sọ pé àwọn tó wá mọ̀ rí fáà sí àwọn kan gẹ́bí páwọn àfá wàláì àwọn àfá èyí àwọn àfá wàláì aláwọn omi ní pé àwọn pé àwọn àfá àwọn àfá tàn sí dáwà àwọn àfá sálàfù yìí wàláì <laughs> <laughs>

kò mọ̀ ní àìmọ̀kan àrùn ní wàláì aláìmọ̀kan ọmọ ìṣẹ́ tó lè kó pàlá tó lè fa ikú fún lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kò mọ̀ so ẹni tó bá nímọ̀ ni ó mọ̀ pé káì ni ó mọ̀ pé in tó fi ń ṣeré yẹ̀ fi ń ṣeré so bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn so insha Allah ta'ala ilé báyìí ni nǹkan tí wọ́n sọ bẹ́ wọ́n ni wà fi hadha yaqulu Shaykhul Islam Ibn Taymiyyah wọ́n ni kẹ́lẹ̀ bá àmọ́ pọ̀rọ̀ táwọn sọ yìí ìmọ̀ tó ti pẹ́ ni ìmà tó ní rúndì ni ìmà tó ní ìsinádù ni ìmà tó níbi tó ti wá ni ìmà tó pọ́ wá látọ̀dọ̀ àwọn tó jẹ́ sí wípé gbogbo ayé nú àwọn eléyìn hàn káàkiri gbogbo ayé tó yẹ pé kò sí ìmà tẹ́mà sọ̀rọ̀ láyé lónìí tí wọ́n ní bá àwọn ilé gẹ́bí aṣíwájú mẹ́ kódà tẹ́ bá ń sọ̀rọ̀ filosofi àwọn filosofi àti gba ibùn tèmí yà wípé àfáà ni ẹjẹun jàrí òsáàlù wọ́n gbà pé àfáà ni so gbogbo ayé ló mọ̀ pé òòrùn àwọn àfáwọn yìí ọ́tàkáyé ni wọ́n ní torí ọ̀rọ̀ tá ń sọ yìí ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala ni wọ́n fi ń sọ wípé wọ́n ni ọ̀rọ̀ tó rinlẹ̀ ọ̀rọ̀ òdodo nínú nǹkan tá ń sàlàyé yìí ó náà ni pé annal qawla qad yakunu kufran pé èyàn ọ̀rọ̀ tí yàn bá sọ lẹ́nu ó lè jẹ́ ọ̀rọ̀ kúfúrù ó lè jẹ́ ọ̀rọ̀ kèfèrí èyàn lè sọ̀rọ̀ kèfèrí lẹ́nu ọ̀rọ̀ lè jẹ́ ọ̀rọ̀ kèfèrí kó jáde lẹ́nu yàn kama qalatil jahmiyati gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn jahmiyya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn jahmiya ọ̀rọ̀ kèfèrí ni alẹ́zínà kọlù wọ́n ní ọ̀rọ̀ wọn náà àwọn tí wọ́n sọ wípé àwọn jahmiya tí wọ́n sọ wípé innallaha la yatakallam wọ́n lọ́rọ̀ ọba kò kí ń sọ̀rọ̀ sẹ̀gbọ́rọ̀ kèfèrí nìyẹn kí a lọ́lọ́wọ́ ni pé òdì lọ́lọ́hun in tó wá ń sọ fún wa ní sí ni pé kò sí tí jẹ́ Islam

èyàn sọ pé kò sá nẹ́bì torí pé ìbò lẹ́ẹ̀tì gbà nẹ́bì gẹ́gẹ́ bí òjíṣẹ́ sí bínú kòránì kòránì fún wa nírò nípa ìjójíṣẹ́ ànẹ́bì sọ̀lọ́sọ̀lọ́ àbí ẹ̀kọ́ ni ìbò lẹ́ẹ̀tì nígbàgbọ́ sí kádàrá ìbò lẹ́ẹ̀tì nígbàgbọ́ sáwọn màláíkà so ọ̀rọ̀ kásọpọ́lọ́wọ́bọ̀ ò kí ń ni wípé kò Islam nítorí pé kò sí alkùránì ní jẹ́bẹ̀ torí gbogbo tí wà mùsùlùmí gbàgbọ́ ni pé alkùránù kalamullah ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni àbí ẹ̀kọ́ ni ọlọ́ọ̀bá náà ni ò sọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tó ẹgbẹ́ tẹ́bákà sọ ìyẹn ni máa wípé na ọbụrụ sọ̀rọ̀ kí wá ní yíò wá ààgà ẹ̀yìn ẹ̀sì ní sọ̀rọ̀ àwọn ara tó bá gbẹ́sìn yẹn ni ó fún ọ pé ọmọ in tó ń sọ báyìí báyìí wọ́n wà sọ ǹgbà iná ọgbẹ́ ẹ̀hẹ́n ah, èmi ò ah, ròdé bẹ̀ ah, ò lè ròdé bẹ̀ gbà tẹ́sí òyí ọ náà yẹ fi mẹ́ kéwú kìí sọ̀rọ̀ orí náà láti ní kìí sọ̀rọ̀ wọ́n sàlàyé fún yẹn ìyẹn lè mọ́ kó débẹ̀ rárá wallahi ìyẹn lè mọ́ pé ó débẹ̀ yẹn ọ̀rọ̀ àwọn tó sọ wípé wala yura fil akhirah wọ́n láà ní rọ́lọ́wọ́ ba lálkìyàmà

Sheikhul Islam ní ṣùgbọ́n o qad yakhfa ala ba'd an-nasi annahu kufrun ó lè pamọ́ sí apá kan àwọn èèyàn pé kúfùrù lọ̀rọ̀ yìí wọ́n lè má gbọ́yé àwọn lè má mọ̀ pé wọ́n lè má mọ̀ implication tán sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọmọ implication rú nǹkan báyìí pé abá ẹ̀wọ̀ ẹjá fún kálukúlẹ̀ kan máa wí tọ́sọ èmi tó ń mọ̀ <laughs>

ọjà náà lọ lọ ìwọ́n tó bá gba kẹ́kà wọlé ọba náà lọ lọ ìwọ́n tó bá gba gegele wọlé ọjà náà lọ lọ ìwọ́n tó bá gba dí àpá wọlé ọjà náà lọ lọ ìwọ́n tó bá gba dí bá wọlé ó kálùkọ́ ọjà náà lápàdà wọ́n nírú nǹkan báyìí fayútùlẹ̀kùn kọ́ọ̀lù bí tẹ̀kfíìrì kọ́ìl wọ́n ní a ma ń sọ rú nǹkan báyìí a ma ń sọ ní ní bọ̀rọ̀ gidi lásán ni pé ah, ẹni tó bá sọ báyìí káfìrì ni ẹni tó bá sọ báyìí káfìrì ni ẹkẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní pè ní mútọ́lákì ìyà tó ń bẹ láàrin káṣe tekfiru mutulak àti káṣe tekfiru títí muayyan ìyà tó ń bẹ èyún lọ dàrú lọ́wọ́ pátápátá ó dàrú mẹ́ lọ́wọ́ ìjọ tó bá ríra rẹ̀ yanjú níbi ọ̀rọ̀ yìí ìkan nínú àwọn ìṣòro tó ní ọlọ́nkádà kódà mo fẹ́ lè sọ wípé eléyìí tó lágbára jù ló tún yẹn kò yílá nísìn ìyàtọ̀ mẹ́rin ká sọ wípé á ah, ẹni tó bá ṣe nǹkan báyìí kúfùrù ló ṣe kèfèrí ló ṣe àti láàrin ká sọ wípé káwárí yẹn kan kó ṣe káwá ní à ah, ó ti di kèfèrí a lè sọ pé ẹni tó bá ṣe báyìí ṣiṣẹ́ kúfùrù táàsì rẹni tó ṣe táàní kò ń torí wípé síwájú ká tó gbédàjọ́ léèyàn lórí ó ní àwọn nǹkan tí ṣẹ̀ríà ní ẹwò náà só pé lára ẹni ẹ kò tí yẹ báyìí nìsìn ẹkọ̀ ẹwọ̀ àwọn nǹkan ẹláwà wò sẹ́ni yìí sékèsé pé kíní sékèsé pé kíní sékèsé gbogbo àwọn sékèsé pé kíní tí ṣẹ̀ríà gbé kalẹ̀ yẹn ẹ máa gbé wò ni sékèsé pé kíní lọ́sẹ̀lẹ̀ sékèsé pé ni sékèsé pé tẹ́ bá wá gbogbo ẹ̀tàn tẹ́ wá wo gbogbo ọ̀nà tí ṣẹ̀ríà tẹ́ wá rí pé kò sí lára rẹ̀ ìgbàlẹ̀ lẹ́tọ̀ wá sọ pé ah

tí ó ti wá wọ́ọ̀tì gan ní wọ́ọ̀tì sí ni ọmọ yẹn kàzá àwọn wọ́ọ̀tì lójoojúmọ́ ni kò yé ni wallahi description and reality ló dàrú ma lójú description wà kájúwe pé tí nǹkan báyìí bá rí báyìí ni ó wá kú reality tó bá wá rí bẹ́ẹ̀ tán sọ pé ah, ah, àà bẹ́ẹ̀ ni o kò yí torí gbogbo tó bá funfun ní funfun kéde wọn tó bá wà píà red ní red ẹjọ́ ẹ̀rẹ́ sáma yìí sí so náà wà tó gbéyẹ̀wò fún wọ́n tó wá gbéyẹ̀rẹ̀ pé ọwá ah, lè rí báyìí tòótọ́ àmọ́ àwọn òròyìn báyìí tí ò bá ti sára rẹ̀ ó dìgbà tí a bá tó rí àwọn nǹkan ìká tó lè kíní ní red pátápátá ẹjọ́ ẹ̀rẹ́ sáma yìí sí by reflection àti kìí ṣe pupa ní kìíní yìí so yíba ní sin yìí so eléyìí báyìí fáwọn tó bá ní làákà yìí ní wọ́n gbọ́yé náà wọ́n ní kàmàkọ́lá sálàf wọ́n ní báyìí láwọn gẹ́gẹ́ bí àwọn sálàfù ṣe máa ń sọ àwọn sálàfù ta láàrin ojú ọ̀nà wọn bá ṣe máa ń sọ wọ́n ní man àwọn sálàfù ó sọ wípé Ibn Taymiyyah ní sọ̀rọ̀ yìí wọ́n sọ wípé man kọ́ọ̀lá al makhluk fahuwa kafirun

mẹ́mọ̀ kí mi tí gbélé sí dákẹ́jẹ́ wọ́n ni wà láyò kẹfàrù ṣẹ́ksùl mọ̀áyànù wọ́n wá ní tóun ti bẹ́ẹ̀ àwá ní pé èèyàn ta dájú kọ báyìí tó sọ àwọn nǹkan wọ̀nyí à ní pè ní kèfèrí hatta takuma alayhi alhujjatu títí tábìrí pé ẹ̀rí dúó lé lórí báyìí kàmá takọ́dàmà wọ́n gẹ́gẹ́ bí ayé sàlàyé alkùránù makhluk fahuwa kafir ẹn tó bá sọ pé inna allaha la yura fil akhirah ẹn tó bá pọ́lọ̀wọ̀ bá ní rí lọ́jọ́ gbẹ̀dà kìyàmà fahuwa kafir gbogbo bá dín sọ yẹ kò túmọ̀ sí wípé tẹ bá wá rí èyàn kan tó bá sọ kẹ ní kèfèrí ni yíò láwọn mẹ́jẹ̀mú ṣe bá ní sí yìí so àwọn wa yaqulu imam ibn al-qayyim rahimahullahu fi hadithihi an turki ahli al-bida'i al-muwafiqina ala asli al-islam wani bákaná al-imam ibn al-qayyim

kalkhawarij gẹ́gẹ́ bí àwọn khawarij walmu'tazila àtàwọn mu'tazila walmurji'a àtàwọn murji'a yaqul eh, ibn qayyim sọ pé fahaulahi aqsamun wọ́n láwọn tàà kàí onínàrà ni wọ́n àhájúha eh, alákọ̀ọ́kọ́ nù wọn <clears throat> nínú àwọn ìrìn èèyàn tí wọ́n lè kó sínú àwọn ẹgbẹ́ sọ yìí ẹnìkan nù wọn

àwọn tí wọ́n bá ti tàṣà gẹ̀rẹ̀ nú ẹ̀sìn o ní pé a nígbà ṣàhádà wọn pé ẹ máa sálàjìbọ̀dé ni alájìbọ̀dé kí ọ ma sọ̀rọ̀ táàmà gbọ̀rọ̀ lẹ́nu wọn kí ló fà tí kó wọn dúró dédé nú ẹ̀sìn àfọkànbalẹ̀ sọ̀rọ̀ wọn ṣe báyìí nìsìn so wọ́n ní irú èèyàn báyìí à ní dá ṣàhádà rẹ̀ padà tó rá láì mọ̀kan ni ìdálàm yakùn kọ́dìrán láta alùmìl húdà wọ́n ní tí ò bá ní ìkápá láti kọ́kọ́ ẹ̀sìn ẹ̀rùkọ́ tó ti pálá ìmọ̀kan sí méjì nìyẹn ẹn tó ń gbà lẹ́lá ìmọ̀kan lẹ́ntọ́ ẹ́sì pé lám yakùn kọ́dìrán láta alùmìl húdà kò ní kápá láti rí ẹ̀sìn kọ́kọ́ ní kòrónà tó gbà kẹ́kọ́ ẹ̀sìn kìí ṣe tó yẹ pé wọ́n kẹ́kọ́ ẹ̀sìn lẹ́yìn kùlélé tí ọ̀lọ́rẹ́ ní ẹgbẹ́ àwọn sàlámà lékòónú jàre

àwọn sàlámàlékùn lọ́mà wíbẹ̀ bá àwọn sàlámàlékùn ní mọ̀mọ́ ń ṣe báwọn ẹ̀ṣẹ́ àwọn sàlámàlékùn ló bá ẹ̀ṣẹ́ wọ́n wà ní tàwọn wàlékùn sàlám ìsìláàmù ní ti pín méjì ní o ẹ̀ṣẹ́ kẹni tàwọn sàlámàlékùn ìkẹni tàwọn wàlékùn sàlám ọlọ́run ṣàánú wa because etí táwọn ẹlòmíì máa ń kọ sí wà sí etí pé rẹ́sà wa náà bá rí ẹ̀kẹ́sẹ̀ jọ wa ní sọ̀rọ̀ rẹ́sà wọn ìjọ wa jàre báwọn sàlámàlékùn ní <laughs> báwọn sàlámàlékùn nífà báwọn tí máa ń ṣe tí wọ́n nífà àwọn sàlámàlékùn ọ̀rọ̀ tí máa ń ṣe nù <laughs> ọ̀sàmẹ́wà wàláhì èyàn máa ń wájí ẹ̀sìn ni ṣe bá wá ládọ́rùn mọ́tọ́ so gbogbo tá ń ké yìí àwọn nǹkan tó wà ni nínú tírà nínú hadith wa nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá fún wa tọ́lọ̀wọ̀ bá àlékẹ́lá dẹ̀ yọnú sẹ́sìn wọn tọ́lọ̀wọ̀ bá àlékẹ́lá tó tan òkìkí wọn káàkiri gbogbo ayé tọ́lọ̀wọ̀ bá ò so abẹ́lọ́wọ̀ bá àlékẹ́lá kó má jẹ́ kí ìràwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́nà má jẹ́ kó wọ́kùn abẹ́lọ́wọ̀ bá kí ọlọ́wọ̀ bá kí ó ṣe àwa náà lẹ́ni tí yóò jẹ irin sẹ́sìn tí ó wúlò fẹ́sìn ọlọ́wọ̀ bá ní ìyẹn ayé àkálìbà rẹ̀ lọ́jọ́ gbìdàn kìyàmà Al-Imam Ibn Qayyim lọ wọ́n ni àbáwá ń sọ̀rọ̀ lọ́lẹ́ ìdánkọ̀tọ̀rọ̀ Ibn Qayyim ọ̀rọ̀bìn kọ́yìmù yìí so a wọ́n ni alkọ́sími wọ́n gbé wá nínú tafsiru wọn ní mujalladu alákọ̀ọ́kọ́ page 1309 ọ̀rọ̀ títí ibùn tèmíyà tí mo kàyẹ àrí nínú al'imanul ausaf ní page 161 tọ́bà alfurqan ibẹ̀ láti rí nam wani hadhihi an-nusus tatahaddathu an ahli al-bid'ah al-muwafiqin ala asli asli al-islam alladhina yukhalifuna fi ba'd al-usul al-i'tiqadiyya wani àwọn ọ̀rọ̀ ta kai ó sọ nípa àwọn ni bid'ah tó yẹ pé wọ́n dọ́gba ní orí àwọn ìpìlẹ̀ islam àmọ́ wọ́n yapa níbi àwọn apá kan ìpìlẹ̀ islam tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà allati tu'addu min al-masail al-khafiyyati ilé tó yẹ pé a kà sínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ allati la yukaffaru jahiluha tó yẹ kí ẹni tó bá sáláì mẹ́kẹ́ nípa rẹ̀ à ní ti torí ẹ̀pẹ́ ń kèfèrí aw munkiruha àbí ta bá rẹ̀ tí ń takorú àwọn alámẹ̀rí torí pé kọ̀mọ̀ nípa rẹ̀ à ní pè ní kèfèrí hatta tuqama alayhi al-hujja yí ta fi gbé ẹ̀rí lé ìsìpẹ̀rinlẹ̀ fún ànẹ́bì lọ́jọ́ gbé dàlkìyàmà àwọn mọ̀tẹ́sílà ní kò sí ṣàfáà pánẹ́bì ó sípẹ̀ nìkan lọ́jọ́ gbé dàlkìyàmà wọ́n ní ẹgbàgbé rẹ̀ wọ́n yapa nìyẹn níbi ọ̀rọ̀ àkídà ni àìbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní wọ́sírọ̀ kódà àwọn mọ̀tẹ́sílà gbà yìí pé afárá àsírọ̀ táwọn afá máa ń júwe fún apá àgbàbẹ̀ kọjá tí wọ́n lọ wẹ́ ju orí lọ tán ni ó ń yọ ju ọgbọ̀nà lọ tí wọ́n ní ó mú ju abẹ lọ tí wọ́n ní tó wọ́n ròyìn fún wa yẹn tí wọ́n ní lábẹ́ rẹ̀ ní náwà yẹn àwọn Mu'tazila ní wọ́n ní kò sí tí ń jẹ́ as-sirat omi abàtà omi ànábì tí ànábì sallallahu alaihi wasallam júwe fún wa wípé òun lòun ọkọ̀ọ̀kọ́ débẹ̀ tó wọ́n ma gbàlejò àlùmọ̀ òun wọ́n ní kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n nírò àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó pamọ́ ni kò yé báyìí nìsìn ẹ sì rí pé mélòó mùsùlùmí ló ti ẹ̀ mọ̀ pé haudu kan bẹ̀ ó lẹ́lò mí ọ̀gbọ́ rí pé ìkankan bẹ̀ tán pè ní haudu so ẹ̀rí uzazu ní kódà kò ní rí pé pé kódà kó pé gan kò ní rí pé kò yé báyìí nìsìn wọ́n ni wà wà fi khalqi af'alihi wọ́n ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìgbèrò níbi dídá iṣẹ́ rẹ̀ tí ń ṣe wa ghayra dhalika min al-masail allati dhakara al-ulama'u annaha min al-maqalat al-khafiyya wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn alámọ̀rí ẹ̀sìn tó ẹ́pà àwọn àfá kà sí inú àwọn alámọ̀rí tó pamọ́ tó jẹ́ sí pé èyẹ́ lè má ṣe kíní o so àsìkò ti tó bá di lọ́la pẹ̀lú gọ́lọ́ọ̀bá kọ́lọ̀bá kí ó sọ́wájú ọ̀la lọ ọ̀rọ̀ tí mo kà wípé alìmá àti mo kà tán yìí inshallah ta'ala ilé ìtọ́kàn lẹ́yìn ẹ̀ òun náà ni alámàrí ẹlẹ́kẹta nínú àwọn alámàrí tó bọ́ sí abẹ́ in tó pamọ́ tó yẹ́ sí pé tíyàn a lè fún yẹn ní àwíjàre pé aláìmọ̀kan ni táà ní gbédàjọ́ lé inshallah ta'ala aka yẹn lọ́la pẹ̀lú gbọ́nà ọba a wá ṣe ìso gbogbo ẹ̀lẹ́nu papọ̀ lọ́la tó ibá ní sẹ̀sọ̀ kí a lè ránfàní àti bẹ̀rẹ̀ nǹkan míì so abẹ́lẹ́ ọba àríkẹ́lá àsìkò wá ti lọ́gan wa lágbóyé Islam gbogbo ilé ìta ń ká yìí ẹ àwọn àlámàrí òun salaf a ń gbàgbọ́yé ojú ọ̀nà àwọn salaf nìyẹn nípa bá ṣe àwọn tí wọ́n bá yapa òfin Ọlọ́run Ọba kódà nínú ọ̀rọ̀ àkídà nínú ọ̀rọ̀ àdìsọ́kàn tẹ́ pẹ́gbà àwọn tán lápá mọ́ tán ẹ̀kọ́rọ̀ àkídà lórí tánkà yìí báwo la ṣe bá wọn lò táàfi ní máa kàn pé mùsùlùmí ní kèfèrí bó ṣe wùwá táàsì ní máa fi kèfèrí nílẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹ̀ náà ló láburú ti ẹ̀ ká sọ́ra lójú ọ̀nà táwọn alùsùn jama'a rìn òun náà ni pé a ní pé kèfèrí ní mùsùlùmí a sì ní pé mùsùlùmí ní kèfèrí àwọn ọ̀nà táà fi wá ní pé musulmi ní kèfèrí àti ọ̀nà táà fi ní pé kèfèrí ní mùsùlùmí òun náà ni àwọn àlàyé wọ̀nyí bẹ́yàn bá ti gbọ́ yé dáadáa irú ẹni báyìí yóò là kúò níbi aburú àwọn khawarij àwọn tí ń pè mùsùlùmí kèfèrí irú ó sì là kúò níbi aburú àwọn mùrjíà àwọn tí wọ́n ń pè wa kọ́lọ̀wọ́ bá kí ó má da alámọ̀rí ẹ̀sìn kọ́lọ̀wọ́ bá kó má darú ma lójú abẹ́lọ́wọ́ bá àlékún àgbọ́yé ẹ̀sìn àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ̀wọ́ bá kó má ṣe fún wa torí kí nígbà àgbọ́yé ẹ̀sìn òun náà lè yóò fi gbégbé sí ayé tó nítumọ̀ lè yóò fi gbégbé sí ayé tọ́lọ̀wọ́ bá àlékẹ́lá yọ́nú sí kódà kéèyàn má rí jẹ kọ́ má rí mu lọ́jọ́ gbé dàlkìyàmà gbogbo àwọn ilé ìtawà mẹ́yà nílé ayé yìí tí a ń káàkiri látàárọ̀ tílẹ̀ fi ń sú yìí wàláhì láàzím àwọn nǹkan tí ò wúlò ní ìjọ tó bá ti lè ìjọ tí gbogbo ẹ̀ bá ti lè di wẹ́lò báyìí tí gbogbo ẹ̀ bá ti lè paná báyìí jàmáà ibi tí yàn yàjú sí wàláhì ọlọ́wọ̀ba ni ó lè sọ yẹpin tí ọmọ wá jẹ́ pó yẹn ń gbà náà àti irú àbámà tí ọmọ wá ṣe wọ́n ní kí a kéde fún wa pé àwa tí a bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ọ̀rọ̀ owó epo ṣe bá nísìn àti owó oil tí a fi sí generator so kí a gbìyànjú láti fi sọwọ́ sí wa so tí bá nísìn inshallah ta'ala epo tí a ń lò so epo náà ó tán so bá nísìn yìí so gbá láti mọ bí bá dá ní láti rí nǹkan yìí máa bá lọ so wílé ta bá dẹ̀ ṣe yìí so inshallah ta'ala ara kàfí ká lọ bá lọ́dọ̀ Ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kọ́ lọ bá kó fi sínú sùn wọn sí ẹrẹ nìkọ̀kan wa la ilaha so owó epo àti owó ọ́ìlì tí a so Ọlọ́run bá lè pẹ́lẹ́ bu ẹnìkọ̀kan wa láṣìírí inshallah la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa é aí, tá. Tá, tá. Então. Brincadeira.